atọ́rọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábì wa Muhammad gbogbo àwọn ará ilé anábì àwọn sọ̀hábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tọ ìlànà anábì títí tí ó fi di ọjọ́ ìgbìndàlùkẹ́yàmà abẹ́lẹ́wà kó fi ìkẹ́ tí atọ́rọ yìí kó fi kárí gbogbo wọn gbogbo ni a ń kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bá lọ òun ni àwọn nǹkan tó ń jẹ́ nǹkan èèwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ máa jìnnà sí mo ti ṣàlàyé nípa ẹbọ níwọ̀nba ọ̀rọ̀ kófù níwọ̀nba so ẹni tó bá fẹ́ mọ gbé ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nípa ṣíríkì nípa kúfùrù kọ́mọ lọ lè lẹ́sìn sáwọn àfáà súnà kọ́mọ lọ lè gbọ́wà sí àwọn àfáà súnà ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàwíìd kódà tó wá ṣe páwọn tí kò tó gbọ́ èdè yorùbá wọn gbédè lárúbáwá àbí ká ṣe pé yorùbá yẹn ò yí ọ sí dáadáa àbí ò rí àwọn tí wọ́n ń jẹ́ elédè yorùbá tó lè fi gbọ́ pé ó ti ẹ̀wà ọwà so àwọn tó lóyìnbó òyìnbó náà ń bẹ àwọn onílárúbáwá náà ń bẹ tó ṣe pé gbogbo àwọn nǹkan báyìí náà ni wọ́n ń ṣàlàyé tó náà ń fẹ́ lójú ju bí èmi ṣe sọ yìí tó ká lọ lé irú àwọn nǹkan yẹn sòtórí pé kí ni mùsùlùmí ó gbọ́dọ̀ máa sáré láti gbọ́ ẹ̀sìn rẹ̀ yé kó wá èyí tó dáa nínú ẹ̀sìn ọlọ́run èyí tó jẹ́ èyí tó ṣe tó lálàáfíà náà lèyàn máa ń ṣe ní ẹ̀sìn ọlọ́run torí ọ̀rọ̀ ayé rẹ̀ ohun tó dáa jù lọ́mọ ń wá káàkiri kódà lómi lè ta síbi kan láti àdúgbò kan yóò lọ sádùgbò kan yóò lọ lọ lè ra oúnjẹ tó dáa ẹ̀rẹ̀ ọwọ́ oúnjẹ tó dáa lọ kí ló tó ní lè wá àgbọ́yé ẹ̀sìn tó dáa kó wá sí gbogbo ibi tó wá ti rọrùn kọ́lọ́n kó bọ́ ṣáà sọ̀rọ̀ fún wa. èyí tí mo fẹ́ mẹ́nu kan lónìí òun náà ni ọ̀rọ̀ tóun nǹkan kan tóun náà jẹ́ ìwọ̀ tó ṣe pé mùsùlùmí máa ń sá fún ni mùsùlùmí máa ń jìnà sí òun náà ni albidaa albidaa ìmọ̀ ṣe àdádálẹ̀ tí wọ́n náà pè ní innovation nínú ọ̀rọ̀ ẹ̀sìn sáfà bá ń ṣàlàyé rẹ̀ àwọn tààrífàtì rẹ̀ pọ̀ àmọ́ èyí tó ti lọ súnmọ́ tòsí òun náà ni tó bá ní al-bid'ah wọ́n ní yà máa uhditha fi ddin wa laysa lahu dalil min al-kitab wala min as-sunnah wala òun náà nìkan tó ṣe pé ibi yẹn ń pè ní àdádálẹ̀ bid'ah nínú ẹ̀sìn là ń sọ ihdath ma uhdisa fi ddin òun nìkan tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn ihdasu fi ddin nínú ẹ̀sìn ọ̀rọ̀ tó ṣe pé ojúlówó ẹ̀sìn ni kí wọ́n lọ lè dá kalẹ̀ lọ́nà tó ṣe pé ẹ wá ní rí ẹ̀rí fún nínú al-Qur'an ẹ ní rí ẹ̀rí fún nínú hadith anabi sallallahu alayhi wa sallam so ẹ tún ní rí ẹ̀rí fún ní ìpanupọ̀ àwọn sàhábà pé ábẹ̀ ah, ni wọ́n gbà ká ṣe bẹ́ẹ̀ gbogbo ń taba ti rí báyẹn tó ṣe pé ààrẹ rí fún nínú alukur'anu ààrẹ rí fún nínú àdìsí ààrẹ rí fún nínú ìpanupọ̀ àwọn àwọn sọ̀hábà nẹ́bì káti mọ̀ pé ẹ̀ṣẹ̀dá sùn nǹkan wọn àdádálẹ̀ nǹkan yẹn pàtàkì yóò tó wá jẹ́ pé níbi nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni torí bí ilé ti rẹ gbọ́ yí pé àti tábà ń sọ̀rọ̀ àlùbẹ́dà kò sí tọ́kẹ́ bẹ́dà pẹ̀lú ọ̀rọ̀ ayé ẹ̀rẹ́ so torí pé ẹlòmíì yàní àìmọ̀ nǹkan so àìsàn ní dákẹ́ tó bá gbogbo àwọn èèyàn afáàní ṣàlàyé pé káàkọ́dá ká mọ̀ sí bídà o nǹkan báyìí ọ̀dà o bídà ni o tó bá ní kílódé kílódé bídà bídà ni ànábì ò ṣe nínú ànábì ò ṣe òun wà ní ẹ́ẹ̀ ẹ́ẹ̀ sábẹ́bí dérú fìlà tẹ́yìn dé yìí ẹ̀dá kan ṣe mọ̀ bẹ́ẹ̀ pé làákà èèyàn tutù kí èèyàn mọ̀ sọ bọ́rọ̀ báyẹn sẹ́ni tí ò kẹ́bẹ́ pé yóò ti ẹ̀ mọ́ bí tọ́ sí ànábì fi máikrófóònù sọ̀rọ̀ àà sábà máikrófóònù pẹ̀rún àà kí òun ni a ní àyíkọ́ lẹ́bí ẹ̀ lọ kàábà kẹ́rọ̀ ní wọ́n ṣe tó kàábà sí sábàbí ṣe kàábà báwọn ẹlòmíì ti ẹ̀pá lónìí wọ́n fi góòdì kọ́ kàábà gbóná ti fi góòdì kọ́ kàábà gbóná ti fi góòdì kọ́ tó bá tiẹ̀ ní wọ́n fomi góòdì kún àmọ́ pé góòdì ní wọ́n fi kọ́ kàábà èjì kọ́ ààrẹ kò yí kọ́ mọ́ parọ́ fún ọ so yẹn kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ayé náà nìyí òun kò sí tó takò so lójú ayé ànábì sallallahu alaihi wasallam mi lè ní ẹ̀ ń gomọ́tò káàkiri sànẹ́bí gomọ́tò àà so gbogbo àwọn ìyẹn kọ́ là ń sọ torí pé ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé ẹni tí èsì mùsùlùmí náà lè ṣe irú yẹn ẹni tí èsì mùsùlùmí lè gomọ́tò ẹni tí èsì mùsùlùmí lè lo máikrófóònù ẹni tí èsì mùsùlùmí lè lo fóònù ẹni tí èsì mùsùlùmí ó lè kọ́lé kó ṣe lọ́sọ̀ọ́ so ìdọ̀ ń ta bá ṣe kọ́ ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ yẹn ò kì í ṣe bídà kì í ṣe bídà tó ẹ̀sìn gẹ́gẹ́ là ń sojú lówó ẹ̀sìn gẹ́gẹ́ tó pé yẹn ni ọ̀ṣìdì sọ fi dín wàlẹ́ ìtọ́lá ò dẹ̀lẹ̀ ẹ wàá bí yẹn pé kílẹ̀ rí kò wá nílẹ̀ rí mu wa sọ irú nǹkan báyẹn èèwọ̀ ni kéèyàn dà kalẹ̀ èèwọ̀ ni kéèyàn bá káwọn èèyàn máa ṣe kí wọn náà so bídà yìí ẹni àníri ní Qur'an àríri nínú hadithi àníri nínú ìjìmá àwọn sọ̀hábà irú ẹni mọ́lúdì ti ṣe ẹni rí nínú al-Qur'an ẹni rí nínú hadith anabi ẹni rí panupọ̀ àwọn sọ̀hábà kí wọ́n ṣe sọlẹ̀ níbi tó ní ẹ Qur'an nìkan kójọ ń kọ́ sojúbọ̀ mi ń sọ lẹ́yìn yàní kẹ́fílẹ̀ mọ̀ pé àwùjọ tá à ń jọ ń gbé àwọn èèyàn ṣàmọ́ ń wá dàmọ̀dì káàkiri ọdún tá a mọ̀ wá fi dòdòdò nù Qur'an so àkọ́kọ́ náà látàrí ojú ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti ń kọ́kọ́ kó Kùránì jọ wọ́n ha wọ́n ti ń kọ́ kalẹ̀ wọ́n ti ń tò ojú ayé ànábì sallallahu alaihi wasallam so lẹ́yìn ìgbà tánábì kú tán tí wọ́n sọ di odidi tíra àkọ́kọ́ náà ọlọ́run ti pe Al-Kùránì ní tíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́dà ló kọ Al-Kùránì al-kitab zalika kitab nǹkan tó ti jẹ́ nǹkan tíra nǹkan tó wà ní booklet form náà ní ń jẹ́ bẹ́ẹ̀ so láyé ìgbà tí wọ́n wá pò tí wọ́n di pé Umaru pàṣẹ pé ẹnì Abubakar Siddiq radiyallahu anhu tí wọ́n fún onímọ̀ràn wípé àṣejíká kó kíní ìjọ o kó di odidi tíra kan so gbogbo ẹnu àwọn sàhábà ló kù lórí rẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ so níta mọ́ abiyọ́ nìsín pé tó bá fẹ́ pé kíní kan ní bídà àbí tó bá fẹ́ ní kíní kan yìí ṣe bídà so mú ẹnu gbogbo àwọn àlẹ́ òmùmọ̀ tó lórí rẹ̀ ẹ̀ ní rí nínú alukoran ẹ̀ rí nínú hadith ẹ̀ ní rí ìpanupọ̀ àwọn sàhábà yẹn ní kí ni yọkàn lálẹ́ huwa láti inú yọkàn lálẹ́ huwa lẹ́yìn àwọn tá a dákọ̀ yìí ni fún ìsọdí ẹ̀sìn ọlọ́run ó lè wá ṣeéṣe kó ní í ṣe kí bídí àyàn jẹ́ bídí àkọ́díyà bídí àtinú àdìsọ́kàn tó pé ẹ̀ dì sẹ́mi tó pé ó kọ ẹ̀sìn nìkan yẹn ó sì máa jẹ́ náà lẹ́mọ̀ fi sẹ́mi yóò sì máa jẹ́ pé ọ̀nà tí ẹ lè rẹ́rìí fún alukur'an ẹ lè rẹ́rìí nù hadith anabi sallallahu alayhi wa sallam ẹ lè rẹ́rìí fún nínú panupọ̀ àwọn sọ̀hábà nabi tó bóyá tánà ẹ lọ́nba ní káyé gbà mí má padà máa mú àwọn àpèjúwe wa kí ló dé tí a fi sọ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn kódà tó torí pé kí ni alẹ́nabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá rán sí wa ọlọ́run pè ní òjíṣẹ́ tó tó bá wá nǹkan míì tí wọ́n bá wá dá kalẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tán tí a sallallahu alaihi wasallam ò mọ̀ sí ó ti lọ tán tí ó ti kílẹ̀ tó Ànábì ò mọ̀ sí nǹkan òun lẹ́lẹ́yìn náà kìí ṣe ń táwọn sọ̀hábà ẹnu wá gbogbo ah, yìí máa ẹ̀yà eh, ah, so gẹ́gẹ́ bí ti tí mo wọ́n gbé àdáadáa lẹ̀ dé o so dídé ayé wa ni ó lè jẹ́ pé bóyá àfikún iná ni àbí ìyí nkankan padà nínú ọ̀nà tí ẹ̀sìn ọlọ́run bá gbà wá kẹ wá yí padà kẹ kún ní ọ̀dà míì so n ta fi ní pé kíní yẹn ipe èèwọ̀ ní táwọn afáfímọ̀ ń ṣàlàyé tẹ́sìn fi rí pé èèwọ̀ ní pé ọmọ ṣe bí dáa òun ni pé ọlọ́run ọba àwọn àyè oríṣiríṣi ọlọ́run bá ti máa ń sọ fún wa pé ẹ tẹ̀lé ànábì tí mo rán sí yín o ẹ tẹ̀lé so mana yẹn al-ittiba tí wọ́n máa rí lóríṣiríṣi ni lọ́nà nínú àwọn àyè al-Qur'an lóríṣiríṣi tọ́nà tí mo sọ pé ah, ànábì yìí ni ẹ tẹ̀lé o ta'atu rasul ọlọ́run bá sọ ní suratul Ma'idah àyà twenty ninety bá sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا وإن توليتم فاعلموا أنما على الرسول البلاغ المبين olùwọ́ bá ní ẹ̀tẹ̀lé òjíṣẹ́ tí wọ́n ẹ̀tẹ̀lé mi ọlọ́run ẹ̀tẹ̀lé mi ọlọ́run yẹn pé ẹ̀sìn mi ní kẹ́ ẹ máa ṣe wà àti ọ̀rọ̀ sọ̀l ẹ̀tẹ̀lé òjíṣẹ́ mi ẹ̀sìn tó mú wá fún yín látọ̀dọ̀ mi oníkẹ́ ẹ̀tẹ̀lé fàḥzàrù ẹ wá ṣọ́ra yín o ẹ ṣọ́ra o bẹ́ẹ̀ bá ń tẹ́tẹ̀ láṣẹ ní ọlọ́run ẹ ṣọ́ra o ẹni pé ẹ gbọ́dọ̀ tún gba nǹkan míì kún mọ́ o ẹ gbọ́dọ̀ fi lékún ọlọ́run ni wà ń tàn wà lẹ́sùn tẹ bá pẹ̀yìn dà tẹnu tì í tà níbi mú ọ kò wù yín má wà fa'lamu annama ala rasul al-balagul mubin òjíṣẹ́ ti jíṣẹ́ tiẹ̀ ó ti lọ eré yín lọ́rùn eré yín ni wàhálà kù sí wọ́n ti jẹ́ tiẹ̀ tó bá kan náà ọlọ́run bá sọ fún wa ní suratul لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة النبي لنتين يما أنت اللي فيسن يرون يقولوا يا فاري olúwa ní ìkọ́ṣe dáadáa ń bẹ lára ànábì yìí o ó ní gbọ́rọ̀ ẹ̀sìn yín àlámọ̀rí ẹ̀sìn yín bẹ́ẹ̀ ṣe ṣe òun ni kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ ẹ máa ṣe bí ṣe ń ṣe. tòótórí pé kí ni ṣẹ́ni tí èèyàn bá ti bẹ̀rẹ̀ tó ń yẹ̀gẹ̀rẹ̀ sí ìdèbédà tó dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ewu dénú náà làwọn afáàfin máa ń pariwo pé hey bẹ́dà yìí àwọn fìtínà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé albẹ́dà àtútù rọ yìí rò súwọ́ta dín bídí àmọ́ ń yí fọ́tò bí ẹ̀sìn ti wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bídí àwọn ayé padà ẹ̀wà ní dàmọ̀ pé sí ẹ̀sìn náà lélẹ́yìí ah sí ẹ̀sìn mùsùlùmí lélẹ́yìí sí ní tànàbí gbé wá lélẹ́yìí so àwọn èèyàn sì máa ṣe bídí àyẹn ipe ẹ̀sìn tánẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lá ló gbé nù. so bákan náà ara ewu ní bẹ́ẹ̀ níbi bídà ni pé tí àwọn kan bá wá ń ṣàlàyé pé kíní yìí ṣe ọ̀nà tánẹ́bí gbé wá ọ̀nà tó gbà gbé wá nìyí àwọn yóò sì dìde wọn ó sì máa bá ẹni yẹn jà torí wọn ò rí pé ẹ̀sìn làwọn ń ṣe torí ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ níbi gbogbo ọ̀rọ̀ bídà tó káyé lónìí yìí bí ọ̀rọ̀ mọ́wólídìí tó bí àti tó ní ṣe pẹ̀lú àwọn yẹ̀nì kódà àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́bọ́dé gbédà àṣìríkíyà tá lọ síbi sàárè ló lè mọ tọrọ nǹkan lọ́dọ̀ tó wà nù sàárè àbí à ń lọ sí àwọn àyè kan tó ṣe pé tẹ́ bá wọnú Kùránù kò sí ń bẹ̀ nù kò sí ń bí à ń ni à ń lókè súnà ni à ń lókè kúwọ́ à ń lànà bí àyè kan tó ń pè ní kúwọ́ wàláì àwọn tí kò sí ti ń jẹ́ ṣẹ́ lílọ́bẹ̀ yẹn àdádálẹ̀ burúkú tó ní agbára ni nítorí kí yóò jìnà sí ni so bẹ́ẹ̀ lọ́run ní gbogbo àyè tó bá wà àyè kan ojú àyè kan lọ lẹ́yìn kàábà lẹ́yìn mọ́sálásí ànábì lẹ́yìn Jerusalem so àbáwọn àyè tí ànábì bá dákọ kọ́lá àyè ní ànábì dákọ rẹ̀ ẹ lè lọ́bẹ̀ ní ọjọ́ tí ìbá ṣèjọ́ tá ànábì bá sọ pé ọjọ́ yìí ni bí irújọ́ àràfà kí wọ́n á ní ńlọ wàlá ìránṣẹ́ lọ́wọ́ ni so bí dànù so kí wá ni tó bí tó ń lókè rẹ̀ so òkè mìíràn tó ń bẹ ọtí èso kèso bí náà ẹ̀rẹ̀ tí a bá ń kiri jáde káàkiri wọn pé hey ẹ wáyé mùsùlùmí wáyé mùsùlùmí ìkan náà ń bẹ lọ́nà gáràjì ọ̀fà báyìí lọ́nà bí alágbẹ̀dẹ òkè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní yé kí ó mo dé ẹ̀rọ mi ní subhanallah ìràwọ̀dì yóò yí fọ́tò ẹ̀sìn Islam padà yóò wá yí sí nǹkan ni so bẹ́ẹ̀ sì ni ibi kankan làwọn mùsùlùmí ti ń rí àwọn gírí òkè lọ lè ṣàdúrà yìí látara àwọn òwò ni látara àwọn míì ni látara ẹ̀sìn míì ni so ẹ̀sìn tí wọ́n táwọn sì ń ṣe nìyí kí ló kẹ̀yìn pẹ̀lú tí wọ́n kí ló kẹ̀yìn pẹ̀lú kírísítẹ̀nì lérí òkè kí n ti yín kí n ti yín so ó tún kó mbẹ gan ó tún di pé ìwà àwọn ẹlẹ́bọ gẹ́gẹ́ ẹ tún ṣe ẹ ń wù àwọn tẹ́sí mọ́ fún bí ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ tẹ́sí mọ́ fún bí ẹ̀sìn tòun náà ní fi àlùbídà tó ọmọ ń yí ẹ̀sọ̀ padà ni ṣùgbọ́n kan náà bídà ọmọ ń tu fọ́rẹ́kọ̀lù ọmọ tó bá lè yàn ń da àlùmọ̀ rú ìyàn tí ń yẹlẹ yẹlẹ kalẹ̀ sínú ẹ̀sìn yìí wàláì àwọn bídà ni bídà ni máa ń fa ìkún yẹlẹ yẹlẹ bóyá bídà àkídà ni bóyá bídà àmàlíyà ni bídà àkídà ni pé bídà àdìsọ́kàn so kì í ṣe pé ọ̀rọ̀ bídà pé ìyà ni ọ̀rọ̀ bídà ni mo fẹ́ fẹ́ mú gẹ́gẹ́ ni in fact so ọ̀rọ̀ bídà àdìsọ́kàn yìí ọ̀rọ̀ lọ lẹ́kẹ́tẹ́ lérí rẹ̀ sọ̀rọ̀ kìí ṣe yàní maqam tó wà yàní yaliqa bi hadhihi al-umur ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn àti yẹn lè máa sọ láwọn àyè yìí ni. but n ti ń jà dáadáa lè nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá ó mọ̀ ń yí fọ́tò ẹ̀sìn wa padà ìwà ní àwọn ọkọ̀ tó bídà àṣìṣe ó máa ń jẹ́ kí ọmọ rí pé ìtẹnìyàn ń sọ fún ànábì indirectly ní pé ànábì ọ̀sẹ̀sìn pé ò gba ẹ̀sìn yí pé wá látọ̀dọ̀ ọlọ́run tẹ̀wọ̀n ara àwọn ẹni tí mo ń bídà táwọn afásí máa ń sọ̀rọ̀ dára pé ìjìnà sí bídà áà torí pé kí n tó wá ṣe pẹ́sìn bá ní ti bọ́ yẹ kánábì ò mú wá fún ọ ìgbà tánábì ò mú wá ní tí wọ́n sọ ni pé ìwọ́ wá rí i pé ànábì ṣe jàǹbá táwọn afá máa ń sọ pé lè sánà hàlùmọ̀ tẹ́dẹ̀ ń ti ń sọ nù إنه يكذب الرسول ويكذب رسالة النبوة رسالة محمدية ń sọ pé anabi sọlọ ọsọlọm yàrá irọ́ ni dáhà rẹ ò jíṣẹ́ yìí pé so ó ṣe kìyànà ẹni pé ó ṣe jàmbá so irú àwọn nǹkan yìí ọlọ́run ti jẹ́ kó yí anabi sọlọ ọsọlọm pé a fa innama ala rasuli albalagul mubin pé e anabi tó ní ọ̀nà sí yín ó jíṣẹ́ dáadáa ó jíṣẹ́ so bákan náà yàrá ara ewu táwọn afá máa ń jẹ́ kó yéèyàn ipò wà níbi bídà ṣíṣe òun náà ni pé bídà yóò máa jẹ́ kó yíwa kí bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba bẹ́ẹ̀ ni pé ìwọ ọmẹ̀sìn jọ ọlọ́run lọ onímọ̀ jọ ọlọ́run lọ náà ni ọ̀tọ́lọ́run bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń dáadáa kúdà kalẹ̀ sínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ni à ń tún àìlẹ́mú àmì lọ́ ṣé ẹ mọ ẹ̀yin lẹ́ mọ ni àbọ̀lọ́run lọ́ mọ̀ ọba tó lẹ́sìn rẹ̀ ọba tó lẹ́sìn rẹ̀ so wọn wá ní báyìí ni ẹ ṣe máa ṣe ó fi rán anabi sallallahu alaihi wasallam sí ẹ̀yìn yí fọ́tò rẹ̀ padà ẹ wo mùsùlùmí lónìí so mùsùlùmí di ẹni pé pé ọmọ kiri sóòrù káàkiri so nípìnlẹ̀ nípìnlẹ̀ lọ lè wá níjó làwọn sàhábà náà ń lọ sóòrù níjó ni wọ́n ń lọ pẹ̀lú ànábì tí ìbá ṣe ní ramadan tó máa ń kíkì yá ọmọ ramadan lẹ́yìn ramadan ló ti bid ayamul bid fourteen fifteen eh, Eh, fourteen fifteen eh, thirteen fourteen fifteen tani à ń gbà so àmọ́ ń gbà tó tún gbà ẹ̀tún wa lọ ilẹ̀ bíbí àwọn kẹtọ́ wá ẹjẹ́ ká pàdé mi kankan lọ́rọ̀ ìwọ̀n sàdúrà kan èyí tó jòdodo ọ̀wá ń lọ papọ̀ mọ́ èyí tó tún jẹ́ irọ́ fi àwọn èèyàn kalẹ̀ ìsàlàyé súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́là ń fáwọn èèyàn súnà ni àwẹ̀ ní fifteen ní fourteen ní thirteen nínú oṣù ojú ọ̀run èwo tún ni àdúrà àdúrà àkójọpọ̀ so tí ń yòlá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá mò ń kó àwọn obìnrin olóbìnrin jọ pọ̀ rí àbáwọn ẹ̀yẹ ọ̀yá àfẹ́sà bí ẹ̀ mọ̀ bọ̀ wá ìyẹn wẹ̀ yẹn alásàlátù là ń bá rí o tó a pẹ́ kọ́lẹ̀ bá ń kọ́ àwọn yẹn yẹn mọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ pé àdúà àdúà lé kò sínú lànà nẹ́bí sallallahu alaihi wasallam so gbogbo àwọn kọ́lá ibò kẹ́ mọ̀ wò pé kíní yìí ó àfẹ́sà àwọn èèyàn pé àwọn èèyàn wá ń torí pé wọ́n fẹ́ gbàdúrà yẹn wá ń lọ so dídá ọmọ ń jí kíyàn ṣe tashabbuhu bi adiyani ukhra yọ́n mọ̀ lọ́lẹ́ fara ju àwọn ẹlẹ́sìn míì ọmọ ṣe bí wọn bí a abẹ́ ṣe bí wọn ọmọ kúlù káàkiri ẹ̀mọ̀ lù torí wọn ẹ̀jẹ̀ ní tí ọmọ dárin torí pé ẹ̀yà àwọn èèyàn nídìí orin ńlá Islam ò rí bá wọn ìpìlẹ̀ yẹn lọ́ọ́ dá àwọn èèyàn padà sí padà sí díẹ̀ sí yín so gbogbo àwọn nǹkan yìí ohun tí ó ń jẹ́ nǹkan ìwọ̀ tí mùsùlùmí yìí dèdè rẹ̀ ni ẹlòmíì máa ń láì kí n dá àwọn èèyàn padà wá sí ìlú àyè ṣé yàn ni káwọn yóò fi rí pé hmm, ìlú àyè gẹ́gẹ́ náà bó ṣe rí ń pinlẹ̀ náà nù kódà tí mọ́ ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run ẹni fún mọ̀sọ́lẹ́ kan tó bí dáa ní ká èèyàn lẹ̀ mọ́ àbí kan gbé ní kalẹ̀ lódìdí kan ro rọ́pọ̀ mọ́ ẹ̀rọ kẹyàní pọ̀ mọ́dodo òdo tó wà nílẹ̀ ó sì lẹ àwọn ẹ̀rọ tí wọ́n máa ẹ̀wò kí wọ́n ṣe ní sánìtì kí wọ́n ṣe assalamu alaikum lórí ọ̀rọ̀ so àwọn àtikáàrù tó yẹ kánẹ́bì ò ṣe tánẹ́bì ní ká ṣe àtọ̀fùlà àwọn àtikáàrù tánẹ́bì ní ká ṣe so èèyàn wá ṣe nǹkan mí ló wá ń ṣe kọ́lá wá sí pé ó ṣe asalaamu alaykum wá sí láìláìlá mẹ́rin wa gbogbo náà nẹ́bì sọ̀lọ́ sọ́làmù ti ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀ bá nẹ́bì sọ̀lọ́ sọ́làmù ti ń ṣe bẹ́ẹ̀ tí kí ló bá sọ́làmù láìláìlá ọ̀nà ń ṣe níta nẹ́bì ń ṣe ń bẹ wàlẹ́ ànábì ìgbà kí èyàn ó yí nǹkan kan padà nínú tó ń wá ní ẹ̀sìn ọlọ́run torí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì sallallahu alaihi wasallam gbogbo tó bá ti mú wá nínú ẹ̀sìn pé ẹ̀sìn ọlọ́run lérè eh, fún àwọn tí a bá ní. Uh, ìbéèrè zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one naam. so ní pé wáhàyí ni ìyẹn gbọ́dọ̀ naam. Fàríkùn Mùsùlùmí wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, kúrọ̀lẹ́. Ẹkùn ètò náà ọlọ́run ti jọ́ bàjẹ́. Amin. Abdulrazak Ẹlẹ́wọ̀n sọ́dẹ ọ̀gá ńlá alágbàdo. Ẹ káwọ̀ ẹ káwọ̀ náà. Òun á kí àbáwa àtùbọ̀tán ìsàfùmí àtọ́lọ́wọ̀n ní sílẹ̀. Láàmì àtẹ̀yìn náà. Mo fẹ́ béèrè béèrè lọ́dọ̀ yẹn. Naam. Sọ́dà kéèyàn máa ṣe sáwí kéèyàn wá tẹ aṣọ wáìtì kalẹ̀ sí gbígbàdúrà wà mí dáadáa. A ah, mo láìkè ìbéèrè tẹ béèrè tẹ béèrè mi. So ṣe àkọ́kọ́ náà ṣe rí kí n dáńpẹ̀ ní sáwí gangan fún rẹ̀ ní ta ń ṣe níbẹ̀ òun kọ́kọ́ ló pàtàkì so tó wá pé ní tánàbí ń ṣe lèèyàn ń ṣe níbẹ̀ ẹbí wọn so wọn ẹ̀ lè rí tó jọmọ́ bẹ́ẹ̀ níbẹ̀ láìlẹ́ àìlọ́lá tó ń ṣe yẹn ànábì yìí ṣe láìlọ́lá kan máa pariwo lẹ́yìn náà aṣọ wọn fún yẹn káwọn náà sọ tánàbí ló ń tẹ́sọ wọn fún tọ́fẹ́ síkìrì so wọn ò lè rí wọn ò lè rí so bákan náà àtàlátù tó ń ṣe sọlátù fati tánàbí ló kó tánàbí ló sọ jáwọ́ látù kàmọ́lì tánàbí ló ní lẹ́gbẹ̀ẹ́ ni sòwò tó wá burú jù ní pé aṣọ yẹn tó bá tẹ̀ kalẹ̀ wọ́n ládìí ọkàn pé ànábì ọwọ́ abẹ́ subhanallah alazim wàláhì yẹn tẹ̀ lè gbìyàn kó ní islam sòfin ànábì sọ̀rọ̀ sọ́lá yóò wá síbi aṣọ funfun tẹ́yìn tẹ̀ kalẹ̀ ah ànábì sọ̀rọ̀ sọ́lá ti ṣaláìsí ànábì yìí ṣàkúdà tí o kọ́lọ́ kọ́mọ́ṣẹ́ àṣàánú fún wa o ṣẹ́dàpọ̀ àwọn mùsùlùmí wọn náà ẹ̀yìn náà ronú sí tó kọ́ lọ́n kó mọ́ṣá sànù fún wa ẹ̀rí kí mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan náà wípé nílùú ìgàn ìlú ìgàn kórìíra bídà gbogbo ẹni tó bá máa ń lọ síbi àdúrà àwọn àbí wọ́n máa ń gbọ́ táwọn bàbá yẹn máa ń ṣàdúrà tó ní òkè máa gbọ́ wọn dáadáa ní ìsìn tó ní ọlọ́run kọ́ bọ́lá kọ́lá nẹ́bì kó bọ́ ànẹ́bì lága wàsílà kọ́rẹ́ bídíà ṣèyítánì ńlẹ̀ wọ́n wà ní kọ́ gbé súnà nẹ́bì gà kọ́rẹ́ bídíà ṣèyítánì kalẹ̀ ó ní pé bídíà àtàǹsọ̀ èṣù lónìí Wàlékún Sàlámù tó lọ́wọ́ àkàtò. Kò ara ń bídà náà náà. Inú Bẹ́ẹ̀ni. Ah, Ṣé rí ọ̀rọ̀ fífi fífi jẹun bóyá màá ní so àìmọ̀kan ńláńlá náà ni máa mú ìran sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báwọn so síbi ẹni tí èsè mùsùlùmí òbí síbi jẹun so sẹ́ni gbogbo nǹkan tó yẹ kí wọ́n lè lò tí mùsùlùmí náà sẹ́ni tí èsè mùsùlùmí náà lè lò so kàn pọ̀ ọ̀rọ̀ ayé nù. nam ẹ ti wọlé nam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. Ahmed Jamiu ní Sọ́lá Fọ́lì. Náà mẹ́ káàbọ̀. Náà ẹjọ́ mo kọ́ fẹ́ bèèrè kankan ní pé kí ni Súnà wí nípa nickname? Nickname bí kúnlẹ̀ àbí? Ọ̀dà púpọ̀. So bí kọ́sọ̀yàn ni bóyá Abu Ibrahim, Abu Abdullah. So ìyẹn kò sí nǹkan tó burú náà wọ́n pè nickname. Nǹkan tí mo sọ ni pé mm-hmm. irú ẹni tó ń jẹ́ jamiu nisin kí n forúkọ tèmi ṣàpèjúwe kan a máa pè ní bí tantala àbí dókítà pè ní ẹni àwọn. òkè ó ti yé ìmọ̀ pé ìyẹn lẹ́ ń sọ ó kọ bú nìyẹn kò dáa kí wọn kí wọn jẹ́ ó kọ ká wọn wá sọ ní ó kọ kan tí ò dáa ọlọ́run ní bẹ́sẹ̀l ismul fusuq ba'dal iman wà kò dáa ó burú ó kọjá pé lẹ́yìn tí wọn ti ń jẹ́ mùsùlùmí kó wá jẹ́ pé ó bú nìyẹn tó máa jẹ́ sòrò àwọn ọkọ̀ tó wáyé pé ọkọ̀ tí òun jẹ́ kò bá tó ọ wọ́n sọ ní abdulrahman kò tó wà pé jẹ́ tó ń lókọ̀ kan sí àwọn tó lè wọ́n jẹ́ abu abdullah kò tó ń tó burú mẹ́ tó pé tó kàmá kan abu abdullah abu abdullah tó ti kọ́ abdulrahman sí ní orúkọ rẹ̀ kò tó ń tó burú mẹ́. aleykum salaam. ẹ dákun wọ́n bèrè bèrè kan ni o. naam. ẹ dákun lásìkò ànábì sàlá. sàlá wàlẹ̀ sàlá. bóyá àwọn tí ó kò dé pàṣẹ àwọn bóyá kó wà òkè ògùn bí máa sanwó òkè òkè òkè. naam ẹ ṣeun gan ọlọ́wọ́ sẹ́yìn lẹ́pẹ̀rẹ̀ ṣe rí naam ra naam ṣe rí kéèyàn ó lo oògùn oògùn ń bẹ láyé ànẹ́bí sọ̀lá sọ́lá ní oògùn ìwòsàn ó ń bẹ ẹ rí i pé ní tí paracetamol ń ṣe ìwòsàn fún ibà náà ni òun náà ń pè ní alhumma kódà náà bí sọ pé lára oògùn humna ni omi tó ẹni pé ìbànújẹ́ báwọn tó ẹni ìgbóná wọn tó wọn pè mí ẹ tó irú àwọn nǹkan yẹn ó wà láyà nẹbi sọlọ ọsẹlẹm tó oògùn jẹ̀díjẹ̀dí náà ń bẹ láyà nẹbi sọlọ ọsẹlẹm bẹ́ẹ̀ wá ní kọwájú pé àwọn yẹn ti wá improve débi pé wọn ti wá ń ṣe ní kóró lónìí bóyá bí paracetamọ àbí nǹkan kan kó sì tó burú ọ̀pọ̀lọpọ̀ kọ́ mọ́ṣálà ń lo gbúrú méjèèjì yìí sọ àìmọ̀kan àti àṣejù ọlọ́mọṣálà wà ń bẹ̀ náà. wàlékùm sọlá ń tọ́lọ̀ àbàkẹ́tù. nàmẹ́ kúrò lẹ́. ah mo bá ti ṣàlàyé dábàtà ànábì ò ṣe àwọn sàhábà ò ṣe tó bídà ni àdáadáa lẹ̀ ní kí o jìnnà sí i. شكرا كما شاء الله الله وملائكته يا صلاتني يو ورو بينك داكو النبي في اخر صلاه في النبي صلى الله عليه وسلم كيف صار مولدي كيف لي بان والله اعلم السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله نعم مني عبد الرحيم عبد الرحيم اللي صار لاج نعم ايش يقول عبد الرحيم لاج فندق

so èèyàn mú nǹkan kí nǹkan nù náà kọ́ mọ́ṣẹ́ àṣàánú fún yàn so inṣàlá ah, èmi abdulfatah sàrú mo ń dágbére pẹ̀lú ah, kò fún àtàwọn ẹ̀pẹ̀ mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine bínú láì tààlà á tún mọ̀ pàdé ara wa ní ọjọ́ mẹ́jọ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.